testimony àkọ́kọ́ àbí ìyẹn ni nine testimony nine àbí èkejì ńkọ́. no eh, promise ni nine. promise ni àkọ́bí ìyẹn ni nine testimony ìyẹn ni èkejì ìyẹn ni ọmọ ọdún méje àwọn méjì sì ló pa. oní bàbá wọn ò ṣẹ́ ìyàwó náà ò ṣẹ́ so fẹ́ fi wọ́n ṣe nǹkan kan ni àbò ní nǹkan tó fẹ́ torí nǹkan ọmọkùnrin wọn tó fa nǹkan wọn ló gé òkú wọn méjèèjì olóko sí. ṣé okun wọn ìlú orúkọ kó fa. olùkọ́ ní ti kú ni. ìjà ló ló máa jẹ́ ń bẹ̀ ẹ̀wọ̀n ìṣòro so kọ ẹ o fa o fa ko wọn fo nǹkan tó yẹ pé mo mú kọ ju fo yẹ ìgbà tí ẹni náà sọ́ọ́sì sàdébẹ̀ lànà mo fi àyàgbẹ́ bẹ̀ bóyá mo máa rí ìròyìn mi ò lórúkọ lọ́ọ̀mí. ẹ̀rí àrí ẹ̀rí okó méjèèjì. mi ò ṣe owó mi ò mi ò ní babaláwo kankan. but àwọn mélòó ni àbúrò àwọn mélòó ló bí àwọn méjì náà ni àwọn méjì ló ti pa yẹn kò dẹ̀ sí ọkọ̀ tábúrò yẹn ṣe fún ẹ school àwọn yẹn lọ school àbí. bẹ́ẹ̀ni ó lọ sí. wọn lọ sí school ok inú ọwà náà lè dé báyìí nǹkan fi ráàyè láti lọ kó wọn nìyẹn. ẹ ẹ ó sọ ọkọlẹ kan pé ó fa oko wọn kọ́ lè tètè kú ni ṣé oko ló kọ́ fa ni àbí ìgbà tó gbà tó ṣá wọn tó ṣá wọn patọ́. wọ́n yóò fà dúró bí wọn. ẹ. ó ní àdáyé oko ìgbẹ́ bọ̀ ọmọ èjì mọ́lẹ̀ ló ń padà ṣá wọn ni ìwọ ìgbẹ́ bóyá wọn. ìgbà tó ń ṣá wọn yẹn ṣá wọn yẹn ò kí inú wọn kí wọn pariwo. ọdún yàrá pé inú ògbó ni bẹ̀. òun ké. ó pariwo bẹ́ẹ̀ ti gbà tí mo ti padà ṣáàkì ní mo fẹ́ táwọn ní ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọn ò kí mọ́ hmm? ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta níbi tí arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Táíwò Táíwò kí ló kókọ ẹ̀ Táíwò Agbájé tó ṣá tó lọ kó àwọn ọmọ àbúrò ẹ̀ ní ilé tó kó wọn lọ sínú igbó kan ní ọ̀nà maitis ní ìlú Abẹ́òkúta ń bí tí ó sì mú àwọn èyí tó ṣá wọn yánnayànna títí títí tí ẹ̀mí fi bọ́ lára wọn tó sì tó mú Eh, nǹkan ọmọkùnrin àwọn méjèèjì tó sì tún yọ tó gé e tọ kókó òun rì mọ́lẹ̀ ni o ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti recover láti wá eh, nǹkan ọmọkùnrin àwọn méjèèjì àwòrí òun pé bóyá nǹkan ló jẹ bóyá kìnìún kan nǹkan ló jẹ tọ bóyá tí àwọn agbófinró bá túbọ̀ bá túbọ̀ mú un dáadáa yóò jẹ́wọ́ ibi tó kó nǹkan ọmọkùnrin àwọn ọmọ méjèèjì ibi tó kó sí torí nínú ọ̀rọ̀ ẹ̀ òun pé òun gbé okó ọmọ méjèèjì tó kọ́ńdé òun ti ṣá wọn pa tẹ́lẹ̀ ọ̀rẹ́dì ìgbà tó ń ṣá wọn gan àwọn méjì ń ké ṣùgbọ́n ìgbà tí àdá bá wọn dáadáa tó ń kú wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò lè ké mọ́ kí ló fẹ́ kí ìjọba ṣe fún ìyàtọ̀ gbogbo nàìjíríà kí nìkan tó fẹ́ lọ́tọ̀ gbogbo nàìjíríà. àbúrò ẹ̀kọ́ kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba. Ah, látọ̀dọ̀ ìjọba yẹn. Hmm, kí ló fẹ́. ilé sọ fún ọ sọ pé wọn báyìí ní ìjọba ṣe fún mi ohun tí fámìlì máa ṣe ní ìjọba fún ìjọba ṣe. kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Táíwò Àgbájé. Táíwò Àgbájé kí lorúkọ ọmọ ẹ. rárá sí mi. rárá sí mi ọmọdé lò. ọmọdún mẹ́jọ ni. tíkejì ńkọ́. Yémiládé ọmọdún márùn-ún náà ni. èwo làgbà kí ló kàgbà nù wọn. dáadáa mi láre. dáadáa ìyẹn ọmọdún mélòó. ọmọdún méjìlá láàrin mẹ́ta ló kọ́ síbí. kí ló tó mú àwọn ọmọ tiẹ̀ yẹn bá tí èṣù yẹn dé kí ló tó mú àwọn ọmọ tiẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó kó wọn kó lọ pa wọn sínú oko. ìwọ ẹ jọ ṣẹ́ gbọ́ dáadáa ṣẹ́ gbọ́ dáadáa mi rí kọ́mẹ̀ntì yìí. ẹ jọ ṣe gbọ́ nǹkan tí mo play tán dáadáa. ń bọ̀ ẹ jẹ́ ńlá ọ̀dọ̀ nǹkan tí wọ́n. ọmọ ìyá ọmọ bàbá wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé àbúrò rẹ̀ ṣẹ̀ ẹ́ ni ó ní rárá kò ṣe òun ó lọ sí ilé àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ò sí nlé àwọn òbí àwọn ọmọ yẹn ò sí nlé ó sì kó méjì ọmọ méjì ọmọ àbúrò ẹ̀ méjì ó wá kó wọn lọ sí inú igbó ṣe mọ̀ pẹ́gbọ́n bàbá wọn ni tó bá lóun fẹ́ kó wọn jáde àbóun fẹ́ lọ ra nǹkan fún àbóun fẹ́ ṣe nǹkan kan fún wọn ṣe mọ̀ pé àwọn ọmọ yẹn ò ní hesitate láti má tẹ̀lé wọn á wò pé à ẹ̀gbọ́n dáàdì ni nà wọn ò lè wọ́n máa fẹ́ tẹ̀lé tàbí tó bá dá ókè àjọ ń lọ bìkan ẹ ṣe ó yá ẹ ká ṣeré jáde ọ̀ kó ní pé bàbá wọn wà lọ ní kó wọn wá kó wọn wá tó fi ọpọlọ kó wọn ó dẹ̀ kó àwọn ọmọ yẹn lọ sínú igbó ó dẹ̀ lọ fi àdá ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní àbúrò òun ò ṣẹ̀wọ̀n wọn ò o ó kàn pa ọmọ ẹ̀ méjì lọ́jọ́ kan ṣo ó dẹ̀ yọ okó òdi wọn ó dẹ̀ rìn mọ́lẹ̀ wọ́n dẹ̀ wá okó tì ó lóun ò fi ṣe ẹ jọ ẹgbẹ́ iye tó lóun bí ó lóun bí mẹ́ta wọ́n ní kí ló dé tí ò ṣe kó ti tiẹ̀ kó pa wọ́n nígbà téṣù yẹn fẹ́ lò ó lè ṣù ni. ènìyàn abìdí yànyàn èèyàn ni mo bẹ̀rù jù èèyàn ọmọ ìyá kan náà kí ni ò bá ṣe kí làbú rẹ̀ ò bá ṣe ẹ̀ṣẹ̀ wo làbú rẹ̀ ò bá ṣe ó dẹ̀ lọ kó gaga méjì táláwòrán fi jíǹkì àbúrò ẹ̀ ó dẹ̀ lọ kó o ó kó lọ́nú igbó ó dẹ̀ lọ fàdà ṣáwọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ní ṣáwọn ọmọ ò pariwo ni ó ní wọ́n ń pariwo ó ní ṣùgbọ́n gbà tóun máa ṣá délẹ̀ kẹta tóun fàdà ṣáwọn ẹ mọ̀ pé ìṣàkùṣà ló máa ṣáwọn ni ìṣàkùṣà ọmọ méjì lẹ́ẹ̀kan náà ẹ jọ báwo ni èèyàn ṣe lè dájú débi wípé èèyàn ẹlẹ́ran ara títí ẹ̀ kí èèyàn dẹ̀ máa bu àdá yà yà kẹ́dẹ̀ máa ṣe pù pù pù ó dẹ̀ tún sì lè dúró ó sì lè withstand gbogbo kíní yẹn <laughs> débi wípé ó tún fi ara balẹ̀ ó tún fi gé okó àwọn méjèèjì ó ní kán bá tètè kú lòun ṣe kọ́kọ́ gé okó wọn nígbà tó tún bí síwájú ó lòun ṣá wọn ẹjọ́ irú ayé wo la wá wà báyìí irú ilé ayé wo gangan gangan là ń gbé báyìí kí ni ayé wá dà báyìí tó jẹ́ pé ẹ̀rù àti jáde gan á máa bàyàn ẹ̀rù àti lọ síbì kan á sì máa bàyàn níbi tí ayé dé yìí ẹ̀rù àti lọ́rẹ̀ẹ́ á máa bà èèyàn ẹ̀rù àti tẹ̀lọ́rẹ̀ẹ́ jáde á máa bàyàn <laughs> ilé ayé ìmàlè ilé ayé ilé o kò yé mi bó ṣe rí kò yé mi bó ṣe mí lọ o. wọ́n dẹ̀ ń ṣe ìlú nàìjíríà yẹn débi pé wọ́n ń ṣe níṣe wípé àwọn tó wà ní outside country wọn ò ṣe níṣe pé kó wù wọ́n láyé láti wá sílé yẹn. wọ́n dẹ̀ ń ṣe báṣu báṣu báṣu báṣu ọmọ ìyá kan náà tẹ̀gbọ́n-tàbúrò eléyìí ò tún ṣe aráàta o ọmọ ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ogun òbí ẹ̀jẹ̀ ogun ọmú kan náà tá a jọ mu <laughs> kábíyèsí rẹ o inú mà jìyàn inú mà jìyàn nígbà tí wọ́n ń bí àwọn ọmọ yẹn sílé ayé olórí burúkú yìí inú àá máa dùn pàbúrò òun bímọ á jókòó níjọ́ ìkómọ wọn á bá wọn sorúkọ ọmọ á jẹun níjọ́ ìkómọ àwọn ọmọ yẹn á ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá láì mọ̀ pé òun ló máa rán wọn lọ́rùn alákeje àwọn ọmọ ọdún mẹ́jọ mẹ́jọ mẹ́jọ àti twelve àbí kí ó dẹ̀ rán wọn lọ́rùn alákeje ọlọ́run gan-an bolo ju ẹ ọlọ́run bá kú máa palẹ̀ mọ́ gbogbo wa kó láyé kó kúkú palẹ̀ mọ́ wa lẹ́ẹ̀kan náà eléyìí ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé táwọn èèyàn ń ṣèkà tẹ́rì ọkàn wọn ò kì í dá wọn lẹ́bi tó yẹ pé wọ́n máa ń ṣe é with full confidence wọ́n máa ń ṣe é pẹ̀lú láwọn pé ọ ṣé ẹ̀dù ṣé o kí ni wọ́n ń pe kíní ìná conscience ṣó ti sá lọ nínú ọkàn ẹlòmíì ni because me I don't understand mami ẹ kúrọ̀lẹ́ mà mọ́mi ìbíkúlẹ̀ ẹ kúrọ̀lẹ́ sákẹ́mi ẹ kúrọ̀lẹ́ ṣọ́kàn wọn ti ọlọ́run èṣù ti jí ọkàn wọn gbé sá lọ ni táwọn èèyàn kì í máa ń ronú wọn kí n rówó nǹkan tí wọ́n fẹ́ ṣe sáré kẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ rí pé lè tán <laughs> ó kùn bí o ó ní agbára inú ẹ̀dá ti jìn jù ẹjọ́ kí lélẹ́yìí dá sílẹ̀ nínú ẹbí. E eléyìí kí ló dá sílẹ̀ nínú ẹbí o fi okó títí ẹbí mẹ́ta o ò dẹ̀ mú kankan nínú mẹ́ta yẹn kó o pa ṣùgbọ́n o wo àwọn ọmọ àbúrò rẹ ṣùṣùn ẹni tó lóun ò ṣògùn owó ó ní òun kò fún babaláwo kankan ibo ni o kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀pọ̀n wọn ibo ló wà oge olórin mọ́lẹ̀ wọ́n dẹ̀ wá oko wọn tì níbo ló kókó sí tẹ́rù ò tó di pé because mo kàn imagine ni agbàdálẹ̀ yìí agbàdálẹ̀ àbí a ti so wọn a máa gbé àdálẹ̀ wọn lórí orí àdẹ̀ máa ṣẹ̀jẹ̀ yàyàyà ẹ ṣe bàbá mi o àmá mi ṣé èèyàn gan lè kọ́ gé ẹran ní gèkúgè ká tó wá sọmọ ènìyàn ọmọ àbúrò ẹ ọmọ ẹ̀jẹ̀ kan náà ọmọ ẹ̀jẹ̀ kan náà pé ah, ok o ah, àbúrò mi ni o. Ah, ó dẹ̀ lọ kó àwọn ó dẹ̀. ó <sighs> gbẹ̀nù tán. orúkọ àwọn méjì yẹn. kórìí burúkú ẹ sọ́hun o kọ́kọ́ kórìí burúkú sọ́hun náà ẹ sọ̀rọ̀ god ṣe ara àwọn kinní yìí ó yẹ kí ìjọba tán bá ṣe é mú wọn ọlọ́wọ́n bá ń gbọ́ ẹ má lọ tì wọ́n mọ́ ẹ̀wọ̀n kán mú wọn dúró báyìí kán sọ wọ́n báyìí kán dẹ̀ mú ajá kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ oko wọn kó kọ́kọ́ já gbogbo nǹkan tó wà lábẹ́ wọn dànù bó ṣe yẹ kó kọ́kọ́ pa wọ́n sáyé nìyẹn tàbí kán mú wọn kán lọ ti gbẹ́sẹ̀ wọn sẹ́nu tírélà ìpakúpa ló yẹ kán máa pa wọ́n bóyá tíjọba bá ń ṣe normal thing bóyá wọn àwọn tó ń ṣèkà yìí bóyá wọn á stop ọkàn mi fi kan wọ̀n mí ọmọ sixteen years twelve years twelve sixteen I think bóyá eighteen wà nínú wọn àwọn mẹ́ta àwọn ọmọ mẹ́ta wọn ò tí ì twenty o wọn ò tí ì nineteen o wọ́n fẹ́ ṣoògùn owó wọ́n wá lọ jí ọmọ gbé wọ́n dẹ̀ kun ọmọ ní kùnkùnkùn tó fẹ́ gbé lọ́dọ̀ babaláwo ọ̀rọ̀ tí mò ń sọ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ni tó fẹ́ gbé lọ́dọ̀ babaláwo ẹ jọ kí lọmọ twelve years fourteen sixteen àbí eighteen kí ló ń wá owó kí ló ń wá owó kí ni ọmọ twelve years tó yẹ kó máa wà ní ọmọ twelve years should be in bóyá GSS one àbí six six bóyá tó bá wọ primary school láti six years bóyá GSS one or GS two lọmọ twelve years gbọ́dọ̀ wà ẹ jọ̀ọ́ Morano wo lọmọ twelve years fẹ́ gùn jíìpù wo lọmọ twelve years ń wá kiri mansion wo lọmọ twelve years ń wá tó fẹ́ kọ́ ọmọ twelve years sixteen àwọn ọmọ eighteen àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó yẹ kó sì máa lé admission àná ọ sì wá secondary school gan wọ́n dẹ̀ lọ pa àwọn ọmọ lọ́mọ jọ torí ọlọ́run kí ló ń fa gangan náà me i don't understand kí ló ń fa kinní yìí gangan gangan náà ṣé àwọn táwọn tó ń wò àbí táwọn wò lọ́ọ̀nláìn àbí ṣáwọn celebrity yìí máa sọ ni àbí àwọn tí èèyàn ń wò tọkàn ṣòwò báṣubàṣu bó ṣe because at times máa rò máa rò rò rò mí nílè ríro ṣé àwọn tó kọ̀ máa ń ṣòwò ṣìṣìṣìṣìṣì lọ́ọ̀nláìn ni ó ń jẹ́ kí ọkàn àwọn ẹni yìí máa yí sí nǹkan tí ò dáa ni pé ok àṣẹ báwọn kan ló náwó nínàkúnà yẹn ebi dẹ̀ ń pa àwọn àbíyá ebi kí ni ò bá máa pa ọmọ twelve years ọmọ twelve years ọmọ sixteen eighteen àbí fourteen eighteen àwọn mẹ́ta ṣáàlì kò tí ì sí tó nineteen nù wọn mi rò bí eighteen yẹn gan ti pé tán ẹjọ ebi kí ló ń pa wọn bùkátà wo ló wà lọ́rùn wọn bùkátà wo nìyá àti bàbá kó lé wọn lọ́wọ́ ẹ wá rí àwọn ọmọ eighteen nineteen tẹ bá rí ohun tó máa máa gùn ẹ máa gbọ́ ti ra mọ́tò twenty million wọ́n ti ṣe kinní kan kinní kan wọ́n ti ṣe kinní kan igba kan kí là ń wá kí là ń wá torí owó yìí náà mo sọ̀kan níbi báyìí Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀ ibi tó ti ṣẹlẹ̀ ibi tí mo mọ̀ dáadáa ni mo sì mọ ọmọ náà ó mà lọ ṣògùn owó ni ọmọ yìí ò tí eighteen o pẹ̀lú eighteen ọmọ sixteen years ni o ọ̀rẹ́ ló mú lọ lọ ṣògùn owó ibi tán ti lọ ṣògùn owó ọlọ́run ló mọ ohun tó ṣẹlẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gbó òun àtọ̀rẹ́ ọgbó kú ni o ọgbó kú sábàdégbé kúrọ̀lẹ́ ilé ayé yìí ó ní agbára because èmi ò mọ ohun tá à ń wá o mi ò mọ owó tá à ń wá nílé ayé yìí tó wá di tó wá di nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba mà ṣàánú mi o owó kí là ń wá tó wá le kokokokokoko wa ní especially nàìjíríà tí nàìjíríà yìí wá pọ̀ gan o títí nàìjíríà yìí rate táwọn èèyàn fi ń pa èèyàn ó ní agbára ẹ jẹ́ àtúbọ̀ síbi. Hmm. àwọn tó rè àwọn olórí burúkú kan náà tá à ń wé hope it is not Ìbàdàn náà olórí burúkú dúró ní express jẹ́bọ̀dé má lè ṣiṣẹ́ yẹn. àdúdò náà ni. ṣé ń rí sá. lẹ́gbẹ̀ẹ́ ilé bí aago mélòó. ṣé ń rí. bí aago mẹ́sàn-án alẹ́ lẹ́dúró dé bẹ̀ pẹ̀lú wa ó dé bá yín bẹ̀ ni. mo máa lọ wá bí mo ṣe máa connect bluetooth yìí dáadáa mi ì mọ́ lò dẹ̀ ní mi ì mọ́ lò lọ́hùn mi mọ tí mo yẹ fẹ́ ṣe ẹ ṣáà ń manage ẹ ṣáà ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ń dá padà sẹ́yìn díẹ̀ ari ní express jẹ́bọ̀dé wà lè ṣiṣẹ́ yẹn. àdúdò náà ni lẹ́gbẹ̀ẹ́ fẹ̀ǹsì ẹgbẹ́ òun náà ṣe ń bọ̀. lẹ́gbẹ̀ẹ́ ilé bí aago mélòó. bí aago mẹ́sàn-án. bí aago mẹ́sàn-án alẹ́ bẹ̀ẹ́dúró de bẹ̀ẹ́ pàtó wá ń tó wá dé òde bá yín bẹ̀ ni padà yóò ṣe. àwọn àtẹlẹ òun náà àtẹlẹ òun náà. ẹ tẹ̀lé wọlé. àtẹlẹ òun náà wọlé ni. ok. ìjọba ẹ tẹ̀lé wọlé ọṣà àṣàṣe ilé wọn rí owó kótó wọn ṣàpá fóònù pẹ̀lú sísítẹ́mù black kan. wọ́n mi lórí ẹ one million ló wà nù àkáǹtì ẹ̀ so àgbà ìbò gba password ẹ̀ pé o máa ṣe transfer ní o máa ṣe transfer láàárọ̀ náà. sọ̀rọ̀ sókè. o máa ṣe transfer ní láàárọ̀ náà. èlò no wà nù àkáǹtì ẹ̀. one million ló wà. dàbí ìlò pàmílẹ́rì ewu lẹ́nu bí ẹ̀pọ̀n ajá ẹ jẹ́ ń dá padà sẹ́yìn dẹ̀ kó sọ̀rọ̀ sókè. So mi dẹ̀ mọ bí mo ṣe lè ṣe èmi ò mọ kọ́nẹ́ẹ̀tì mi mọ bóyá àfi tí bá kọ́kọ́ mi bá kọ́ mi lọ sókè wèrè. ní express jẹ́bóde má lè ṣiṣẹ́ yẹn. àdódò náà ní lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ẹ̀ bí wọ́n ṣe ń bọ̀. lẹ́gbẹ̀ẹ́ ilé bí aago mélòó. bí aago mẹ́sàn-án. bí aago mẹ́sàn-án alẹ́ bẹ́ẹ̀ ló dé bẹ́ẹ̀ pàtó wá ń tó wá dé báyìí ń bẹ̀ ni padà yóò ṣe. àwọn àtẹlẹ́wọ̀n náà àtẹlẹ́wọ̀n náà. ẹ tẹ̀lé wọlé. àtẹlẹ́wọ̀n náà wọlé. ok tó bá tẹ́lẹ̀ wọlé ọṣà ṣàṣì lóde ẹ̀ wọ́n rí owó mọ́tò wọn ṣàgbà fóònù ẹ̀ pẹ̀lú system ńlá kankan tó bá yẹ pé bá yẹ pé máyì náà nìyẹn ọdún olóńgbò so one million ló wà nù àkáǹtì ẹ̀ so àgbà ibú gba password ẹ̀ pé o máa máa ṣe transfer ní kó máa ṣe transfer láàárọ̀ la. sọ̀rọ̀ sókè. kó máa ṣe transfer ní láàárọ̀ la. èlò ló wà nù àkáǹtì. one million ló wà bẹ́ẹ̀. owó yẹn inú pos ẹ̀ náà lè bí ẹ̀sẹ̀ lè fi gbà kò láàárọ̀ wọn tó máa di àárọ̀ kò wọ́n ti change password ẹ̀ kò ṣe o pé wọ́n ti change o sọ pé wọ́n ti change ẹ̀ pé owó ṣe gbà mú sí wa àgbà òkàkọ́ lọ́wọ́. báwo rẹ báwo rẹ ṣe báwo rẹ ṣe báwo báwo rẹ ṣe ìpínlẹ̀ àwọn bọ́lẹ̀ ti di báwo rẹ ṣe ṣe. àti ọwọ́ ẹ̀sẹ̀ yìí ni so. àtẹ̀sẹ̀ ọwọ́ nìkan ọwọ́ nìkan lẹ́ẹ̀dẹ̀ bọ́lẹ̀ wá gbé lọ gbogbo àwọn gbogbo tó wà lẹ́yìn ọdún wọn náà. Hmm. kí ló wá ṣe fún. wọ́n jù sínú kànga. nínú kànga lẹ jù sí. ìlú òye náà lẹ jù sí kànga. lẹ́yìn ààyè lẹ jù sí. láàyè àbí. bẹ́ẹ̀ni lẹ́yìn tẹ́ ẹ ti rọ́ọ̀bù yàn ẹ ti gba atm ẹ bóyá wọ́n ti ní kó transfer owó one million ló wà lákàǹtì ẹ ẹ ti ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe fún un tán wọ́n wá ṣẹ̀ṣẹ̀ di ọwọ́ ẹ̀ wọ́n wá gbé gbanú gbó wọ́n wá lọ ju èèyàn sí kànga lóòyẹ̀. ayélujára díẹ̀ wà bẹ́ẹ̀ omi yẹn ò pọ̀ díẹ̀ náà lọ́wọ́ mi. ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ṣá ẹ ò rówó gbà abẹ bú lọ́wọ́ fámìlì ẹ ò rówó gbà ẹlẹ́ẹ̀karùn nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà kọ́. mi fagbọn ẹ kọ́ lẹ̀ mọ́. iṣẹ́ la ṣe gbẹ̀yìn oníṣẹ́ yá yẹn tá a lè ṣe àdéṣe mọ́. Hmm? iṣẹ́ la ṣe gbẹ̀yìn oníṣẹ́ yá yẹn àdéṣe ọkọ mọ́. báwo lè ṣe mọ àwọn tẹ́ ń jí gbé wọn yẹn àwọn tẹ́ ń lọ dènà dènà báwo lè ṣe mọ wọn ta ló ń mọ wọn báwo lè ṣe. àwọn ifeanyi àti chukuma gọ́sà àwọn ló gbé yín bẹ̀rẹ̀ àwọn ló mọ gbogbo ọkọ̀ máa pè mí ni èmi kọ́ máa wá látànàmbra. látànàmbra so báwo ló ṣe ń pè é kí wọ́n máa sọ fún ẹ ní látànàmbra iṣẹ́ ti yá wọ́n kàn máa ní kó wá sí ìjẹ́bùdè pé kó Ben. bọ̀ ní ìjẹ́bùdè. oṣù ti wà o. má dọ̀kọ̀ mọ́tò bẹ́ẹ̀ ni. Hmm? bẹ́ẹ̀ ni. n ta fi lè máa pè é láti Anambra àti wọ́n ti pé ipa tẹ̀ ń kó ṣe pàtàkì nípa olè ń kó láàrin àwọn èèyàn. ipa wo ni kí ni iṣẹ́ tiẹ̀ nọ́mbà kí ló jẹ́ nù kọ̀ yẹn agbẹ́pẹ́ wo ló máa ń sùn gbàgbọ́ owó yẹn wo ló máa ń gba àwọn kíní yẹn wo ló máa ń sẹ́ni wo ló máa ń sẹ́ni owó sáwọn tó. mi lọ sukùl mi mọ gba mi mọ gba owó. o lọ sukùl o lọ sukùl pààyàn pààyàn àná máa ń ṣe. kí ṣe tẹ́yìn máa ń ṣe láàrin wọn. now uh, ifeanyi kó àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe ìgbà tẹ́ ti mọ̀ wípé ẹ máa gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tẹ̀ ń jí gbé tẹ̀ ń gbé ilẹ̀ ń pa wọ́n fún kí ni tẹ̀ ń pa wọ́n. Ebo ní tẹ̀sán láti pa anybody ní tẹ̀sán láti pa anybody ifeanyi ló máa ń dára àti ìgbò ló máa ń dára wà láàrin. Ifeanyi àti ìgbò ló máa sọ pé kẹ́ ẹ̀ pa wọ́n torí a àwọn akẹgbẹ́ ẹ sọ wípé torí pé ẹ ò ríbi tá ẹ lè kíkú wọn sí pé kó má di pé ọ̀rọ̀ pẹ́lẹ̀ àṣírí tú wọn àbí àwọn mọ̀lẹ́bí wọn tírì sàn wá oko yẹn bẹ̀tí máa ń gbẹ̀mí wọn so lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀ṣẹ̀ abẹ́sí ní gba owó ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni lùkọ́ máa ń bá wọn jà ní because kò ẹ̀dín wa kò bá ṣe mo tó báyìí pé wọ́n ṣe fún mi náà ni inú mi náà ni lùkọ́ pọ́sọ́ pa àbúrò mi àbá pa àmọ́ mi inú mi náà ni inú mi tẹ́ṣánà àti ṣe. so ká ní gbàgbọ́ sí wípé tó bá jẹ́ pé ṣe ẹni bí tẹ̀ ń kó wọn sí ni tẹ́lẹ̀ máa kí wọn sí ni ó ṣeé ṣe kẹ́ má pa wọn àbí now kí ni faith ẹ̀sìn kí ni prayer kí ló fẹ́ àtọ̀dọ̀ kí ló bá kí ló bá ṣe rárá báwo ló ṣe rí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ń tó ṣẹlẹ̀ yìí báwo ló ṣe rí lára ẹ̀. inú mi ò tó yẹ kí mo lè para mi kan fún mi gan mi wáyé. sọ̀rọ̀ sókè o ká gbóhùn ẹ̀ o. tó yẹ kí mo lè para mi fún mi gan mi wáyé màá ti kú kó tó dìbò di òdi òní. tó bá jẹ́ olè. tó yẹ kí mo lè kú kí n para mi fúnra mi lè di òní. kí ni ìdí tó ronú pé kó para ẹ̀ bọ́bá yẹn ṣẹ́ ń gbà náà inú mi náà inú mi náà kì í mi but ifeanyi ṣé ìyàwó ẹ mọ̀ pé òun ṣiṣẹ́ ẹ ìyàwó ẹ ò mọ̀ ṣùgbọ́n ìyá ìdìbò tí wàá mọ̀ sí fún ìyàwó ẹ wà ń gbé báyìí. lọ́nìí wàá tó ti arrest mi wọ́n jẹ́ kí n bá ẹbí mi gbọ́dọ̀ sọ. wọn ò wá ẹ wá ni wọn jẹ́ kí n bá wọn wọn wà DSS náà mọ̀ pé wọ́n gbé mi lọ so wọn dà àwọn DSS. wọn wá ẹ wá síbẹ̀. àwọn DSS wọn wá mi wá àwọn DSS kẹrin wọn kí n bá kí anybody wá wo. wọn wá ẹ wá. bẹ́ẹ̀ni bọ wọn gbà wọn gbà mí láyé. síwájú wá ẹ wá yẹn ṣé wọ́n bẹ bẹ̀bẹ̀ pé kí ìjọba kọ́dà wò kọ́dà bọ̀ kan fi ẹ́ sílẹ̀ ni àbí àwọn náà ń gbójú wá fún yàrá bí. ẹ lọ́kùn wọn fún mi jẹ́ ọkàn ẹ lọ́kùn mi wọlé so wọn kì í DSS kí n bá wọn kí n bá yàn láyé gbọ́ wa. gbàgbé DSS nǹkan táwọn sọ fún yẹn ni pé wíwá táwọn mọ̀lẹ́bí yẹn ń wá ṣé wọ́n ní. ok tó bọ̀ tó ń wá fún. ìdájọ́ òun ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ kí ló fẹ́ bá látọ̀dọ̀ gbogbo nàìjíríà àtọ̀dọ̀ ìjọba nǹkan tí mo fẹ́ ni pé mọ̀ pé tó bá ti tó bá tẹ́yìn bá ti dáríjì mi ọlọ́run máa dáríjì ọlọ́run máa dáríjì mi náà so ìdáríjì lèmi fẹ́ kí ìjọba forí jì ẹ̀ bẹ́ẹ̀ ni because òwe mi náà máa ṣe àwọn ìfàyè lórí sí i gbogbo ilé lọ́sẹ̀ mi nípa èmi nìkan nìyá mi. tí gbogbo nàìjíríà foríjì ẹ àti ìjọba kan foríjì orúkọ ẹlẹ́ẹ̀kan sí. ọmọ ìlú wo ni ẹ? Ẹ̀bọ̀nyì kí ló kọ àdúgbò yín ní Ẹ̀bọ̀nyì? ẹ̀ṣọ́ ẹ fi hàn ẹ̀dọ́gà gọ́ọ̀mẹ̀ntì àbí kí ló kọ́. Hmm. ẹ rí pé ó tún gbẹnu tán táwọn eléyìí bá jiyàn gbé wọ́n á pe ifeanyi láti Anambra nílùú ńlá wọ́n á pè òun wà lánàbra wọ́n á pè láti Ìjẹ̀bú bí tán bá ti níṣẹ́ ifeanyi iṣẹ́ ti délẹ̀ o ọbẹ̀ ti sọ ó yá máa bọ̀ òun á tẹ ọkọ̀ létí <laughs> òun á máa bọ̀ wọ́n á wá gba ransom tán bá gbà tán á wá di onítọ̀hún wọ́n á lọ ju ẹni yẹn sí kànga àtẹ́ńkò ti máa ní kànga tó máa ń lò àwọn máa lọ ju ẹni yẹn sí kànga lóòyẹ̀ ẹ̀rí pélé ayé ẹ̀rí kú lágbára mò ń bọ̀ o ó sì kún ọ ẹ rí wípé ilé ayé ìgbẹnu tán tàwa ni ká wá fọkàn tán láyé káwọn ọmọ èèyàn má gbọ́dọ̀ rìn kéèyàn má gbọ́dọ̀ ní à lágbájá lọ ra nǹkan wá níbẹ̀ yẹn ẹ̀yin ajínigbé kẹ́ ẹ ti wà lójú ọ̀nà rẹ́kẹrẹ́kẹ́ níbi tó ń ṣe é dé ń sìn wọ́n náà tún fi oògùn sẹ́nu gan fi kọ̀máǹdì ọmọ wá wá gọ́gọ́gọ́ ni láti mọ tẹ̀lé wọn wọ́n máa tẹ̀lé wọn ah ó wá ní póun ò bá ti para òun tó bá jẹ́ pé ó ṣeé ṣe láti para ẹ̀ ní kí ló ní tóun ò sọ̀rọ̀ ẹ̀ sínú kànga yẹn wò kó mọ bó ṣe rí onítìjọba bá fi ẹ́ sílẹ̀ ìwọ máa lọ sí wàá padà sẹ́nu iṣẹ́ iṣẹ́ tó kọ́ gangan gangan wàá padà lọ wàá máa ṣe kí ló dé tó fi iṣẹ́ yẹn sílẹ̀ tó wá gba iṣẹ́ apààyàn láàyò tó wá ṣe tẹ́ bá dẹ̀ ráwọn kìíní burúkú ẹni bọ́ ṣe rí wọn ò lówó wọn ò ní owó kò ń ṣe pé bóyá owó ló wà lọ́wọ́ wọn o wọn ò nílé o wọn ò ní mọ́tò o wọn ò ṣe fúnra wọn o èmi ò mọ bí ìlú nàìjíríà yẹn ṣe jẹ́ wípé kán bá rí àwọn ẹni yìí àwọn kan á máa wà ní kọ̀rọ̀ tó jẹ́ wípé àwọn náà náà tún máa ṣe kíni náà tún máa gbà wọ́n jáde tó bá yá irú àwọn ẹni yìí wọ́n ní àwọn tó máa ń ṣiṣẹ́ fún ṣe bí èèyàn kan ló ń gba kinní ọ̀hún lọ́wọ́ wọn àbí èèyàn kọ́kọ́ ni agbé kan wá ṣé thirty thousand àbí three hundred thousand kọ́ láwọn àwọn máa eh, orí èèyàn àbí èèyàn tó bá ti pa ó sì níbi tó máa gbé lọ àwọn tó máa ra àwọn wá fún wọn ní bóyá thirty thousand àbí èlò àbí three hundred <laughs> àfi kéèyàn máa rọra lu nàìjíríà yẹn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe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 kí ló dé kí ló dé níbo láyé wa ń lọ báyìí ẹ wò ó ó sì kún o <laughs> ó sì kún mo tún máa mú mi bọ̀ ṣùgbọ́n kí n tó gbè yẹn wá ẹ jẹ́ n sáré délé àgọ́dọ̀. kọ́lékọ́lé mú ayọ̀ ohun èlò ìkọ́lé ti di ọrùn Saju Global Resources Limited lójúlówó ohun èlò ìkọ́lé sọ̀dọ̀ sí ẹ̀yìn rẹ̀ Sanju is strong. bí ẹ̀wọ́n bá ti ní ojú òpó kì í ṣeré sá. lára ohun tó sọ níbi tó sọ ni kì í mọ̀ bámọ̀ dání. Sanju Global Resources Limited kan níbi tó tọ́jú lọ láti ra ohun èlò ìkọ́lé gbogbo. Sanju Global Resources Limited aṣojú Nigeria ti ní wọ́n. ìlú ọ̀tá ni wọ́n fi kalẹ̀ sí. ọ̀sán ohun èlò ìkọ́lé tẹ́ fẹ́ tí ò sí lọ́dọ̀ wọn. kúlẹ̀ yìí lè fẹ́ ní àbí sókè òkun. Nigeria retrofit sheet local and imported doors PVC ceiling plywood àwọn kọ́kọ́rọ́ lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwo lẹ ṣe fẹ́ sí. ẹlẹ́yẹyọ ni àbí ọlọ́pọ̀ yanturu. tó sì lánàá pẹ́. ẹ kàn sí wa lórí Sanju Global Resources Limited lónìí one oh three ìdíròkò road opposite UBA gba nǹkan ta ẹ̀sùn sílẹ̀ kọ̀ sí wa ní kìlómítà ten ìdí ìrókò road dafo bus stop ìyànà ìyẹ́sí ọ̀tà Ògùn state àtúwà ìjàmì dọ́mọdálẹ́s o ìlú àwẹ̀là road ọ̀tà Ògùn state telephone zero eight zero three three seven eight eight five one eight sanjib global resources limited ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ níbẹ̀. kọ́lékọ́lé mú wáyọ̀ ohun èlò ìkọ́lé ti di ọrùn sanjib global resources limited lójúlówó ohun èlò ìkọ́lé sọ̀dọ̀ sí Danjud Global Resources Limited gbogbo ẹ̀yin kọ́lékọ́lé tálàwùrá ti fún yín nílé ayọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ wà ní diaspora ilé làbọ̀ sí mi oko hmm. ẹ kàn sólú iléeṣẹ́ Danjud Global Resources Limited ẹ ra kọ́kọ́rọ́ ni ẹ ra aṣọ ni ẹ ra sílẹ̀tì ẹ ra páànù ni ẹ ra lẹ̀kùn gbogbo ohun tán fi ń kọ́lé ẹ lọ sí olú iléeṣẹ́ sanjub global San, sanjub global resources limited ẹ lọ bá wọn dòwò pọ̀ níbẹ̀ ẹ ní kábàámọ̀ bẹ́ẹ̀ bá wọn dòwò ẹ má bínú fẹ́ bí òun mọ̀ ẹ lè kábàámọ̀ bẹ́ẹ̀ bá wọn dòwò pọ̀ fún àǹfààní àwọn tó bá fẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080 eight 78 85 18 lẹ́ẹ̀kan sí 080 33 78 85 18 fún gbogbo àwọn tó wà nílùú òyìnbó tó fẹ́ pè wọ́n láti bá wọn dòwò pọ̀ ẹ wà conscious láti fi plus two three four sí ẹ lọ bá wọn dòwò pọ̀ kò síhun tẹ́ ẹ fẹ́ tẹ́ èèyàn fi ń kọ́lé bó jẹ́ tòkè òkun ni bó jẹ́ tilẹ̀ wa ni tẹ́ ẹ̀ ní rí ń bẹ̀ ẹ̀ dẹ̀ ní kábàámọ̀ ẹ bá wọn dòwò pọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ já tẹ̀síwájú tí n bá plẹ̀ tán ẹ wá bá ń pè wọlé ẹ jọ èmi fẹ́ mọ ohun tó ń fà á mọ́mì ní even màálù gan ó wà expensive ní nàìjíríà ń sìn ju èèyàn lọ bẹ́ẹ̀ ni màámi ẹ̀ ṣì sọ o aláwòrán ní jẹ́ kẹ́ ẹ̀ ṣì sọ lágbára lọ́wọ́ ọlọ́run màálù wọn bí nǹkan míì sìn ẹ máa gbọ́ màálù one point kìíní kan million two point kìíní kan million five hundred thousand kò tẹ̀ sí ṣé màálù five hundred ṣì wà ṣá bóyá ẹ̀yin máa rí lágalága kan five hundred <laughs> ó ní agbára ọmọ èèyàn náà wá ń tà thirty thousand three hundred fifty thousand <laughs> wàá dúró èèyàn kábíyèsí rẹ̀ aláwòrán ó ní agbára èmi ò mọ ohun tó ń fà o. ọ̀yá hmm. ìyá òṣèré yẹ bọ́ síbí. òkè wọ́n ní ìyàwó Chukwuma ìkan lára àwọn tí wọ́n mú ní ìjẹ́pọ̀pọ̀ pé wọ́n jíyàn gbé òkè ó dé ọmọ ìjẹ́pọ̀pọ̀ ni ọmọ ìbò ni ẹ jẹ́pọ̀pọ̀ ọmọ yẹn ga ní òkè àgbò àbí ẹ wọ́n tọmọdé rẹ báyìí thirty seven years ni ẹ hmm. now ipa wo ló kó nínú gbogbo à ń jínigbé gbowó àwọn pààyàn àṣegbẹ̀jẹ̀ gbogbo ipa wo ló kó mẹ́. alájà kìíní alájà táyì bá ní búkà ìbúdí búkà wà. kí ni búkà wà Chicago. Chicago. Eh, Chicago òkè àdúgbò Chicago ní òkè àgbò ní eh, bùkà. ṣé Chicago wà Nàìjíríà ṣé Chicago náà ti wà lé ẹ má bínú mo kàn bèrè. Eh, báwo ṣe wá jẹ́ ìyá àtọkọ yín lẹ ṣiṣẹ́ yìí hmm. yes sir èmi ọmọ òṣìṣẹ́ tó ń ṣe ni àbúrò ẹ̀yìn kan kódà ìgbà tó wá sọ́dọ̀ mi ẹ̀yìn àti wọ́n ti jà ilé náà mi ń gbé so wá bá mi lò

orí ẹ ṣẹ́ẹ̀rì orí wọn ti burú bí egun tó ń léwé rẹ̀ o nígbà tó bá ń ṣiṣẹ́ láàbù yìí kí ló dé pé ó máa ń yá wọn lára ń gbà yẹn kí nìyẹn máa ń dùn mọ́ wọn tó bá ń ṣe nígbà tọwọ́ pálábá wọn bá ti ségi wọn wà nílé sọ̀rọ̀ sókè mọ́ ẹnu wọn ò ní gbé múyán gan ẹnu wọn ò ní múyẹ́ ẹsì ẹsì ẹsì mọ́ kò ní kò ní kò ní sọ dáadáa kí ló dé pé <laughs> olórí burúkú nìyẹn o I swear gbogbo àwọn ọmọ ọlọ́mọ lẹ ti pa tán. ní ìyàwó chukwuma ìkan lára àwọn tí wọn mú ní ìjẹ̀bú pé wọ́n ń jiyàn gbé ok ó ọmọ ìjẹ̀bú gbó ọmọ gbó ni ẹ̀ ọmọ ìgà ní òkè àgbò àbí ẹ ìwọ tó lórí báyìí thirty seven years ah, now àdìmọ̀ àwọn olùkọ́ nínú gbogbo à ń jínigbé gbowó àwọn ń pààyàn àṣegbèjọ. ẹ wo thirty seven bó ṣe dàbí arúgbó àbójú mi ni ṣé kò ju thirty seven. <laughs> alájà kìíní alájà táyì bá ní búkà gbọdọ wà. kìíní ni búkà wà Chicago. Chicago. Chicago Chicago òkè àdúgbò Chicago ní òkè àgbò ní eh, búkà. Eh, báwo ló ṣe wá jẹ́ báwo ló ṣe jẹ́ ìyàtọ̀ fún yín lẹ́wájú ń ṣiṣẹ́ yìí yẹ sà èmi ò fi iṣẹ́ tó ń ṣe ni àbúrò ẹ̀yìn kan kó dàgbà tó wá sọ́dọ̀ mi gba nínú àti wọ́n ti jà ilé gàmá mi mò ń gbé tó o wá bá mi gbé ní tẹ̀lé bí wàdà àti pé òun tó máa ń ra pọ̀lì. ìyẹn fáyìn ló máa ń ra àbúrò ọkọ ní ní fáyìn. mo máa ra pọ̀lì tó ọjọ́ ìṣọ́wá kúrò wá ní pé ìgbìmọ̀ àwọn ọlọ́gbẹ́ wà nínú ọ̀dọ̀. babadejo ẹjọ torí ọlọ ẹ má kọmẹǹtì sórí bíbá yìí lákì tá a máa fi ṣe tán ẹ <laughs> èmi gan tí mi sùn ẹ wojú mi bóyá èké online ò ní pa mí ẹ wojú mi bóyá kó sínú bóyá jìn bí ojú mú ìjìn ìgbà tí mi bá sùn bọ̀rọ̀ èmi náà ni màá kọ́kọ́ tún jí nulẹ̀ ẹni ṣe ọdẹ òru kò ṣọdẹ tó mi ní ọlọ́wọ́ bá ń gbọ́ èmi ò wá mọṣẹ́ tá dáni wáyé gbélé mi lọ́wọ́ o. mi ìmọṣẹ́ tí mo gbà tẹ́ pé oorun <laughs> màá dẹ̀ máa fi ya ìjẹra mi báyìí ojú mi wá <laughs> mú ìdí olórí burúkú ni Muyideen <laughs> ojú Muyideen gan ojú tó mi <laughs> yé ọlọ́wọ́n ọba o ẹ jẹ bàbá bá ní jẹ má kọ ẹ má kọmẹǹtì ẹ jọ ẹ tó ọlọ ewu ni ó lè fi <laughs> tí a. ẹ jẹ ẹ ti lójú ẹ máa gbọ́ ẹ. ìgbà ló mọ̀ pé wọ́n máa ń ṣe é pọ́ǹtì ni mo mọ̀ pọ̀ máa wà. òkè yẹn kọ ẹ àti àwọn ifeanyi àbí. ifeanyi ó dẹ̀ máa ń ṣe ìyàwó ni mo dẹ̀ mọ̀ sí mi nǹkan máa ń ṣe ọkọ bẹ́ẹ̀ tó ń gbà tó dẹ̀ wàá bá mi ṣá tó wàá bá mi pé ṣé mo dẹ̀ mo sọ mo bá wọn gba ọjà níta ní ọ̀pẹ̀jẹ̀ mo ní àbúrò ìyàwó àbúrò mọ́ ìgbìmọ̀ ìyàwó àbúrò mẹ́rin bó ni ẹ ń gbé kínní náà ló ń tó ọ̀nà ṣáìdì kan lọ sọ́nà òkò ìdágbòlù. ọ̀dàgbòlù kí ló kọ ẹ ní ẹ. ṣé àbúrò mọ́ mi bàbá mú sí bàbá ọkùnrin ni wọ́n ló ń bá gbà pọ̀ mọ́. ìyàwó ẹ̀ ló ń ṣọjà. ìyàwó ẹ̀ ló ìyàwó ẹ̀ ló ń ṣe pọ̀ mọ́ ló bá ń gbà pọ̀ mọ́ ok má sọ̀rọ̀ ẹ lọ. bí o ṣe fún ìwà bá mi wá ní pé iṣẹ́ òun ò tẹ̀lé ṣe báyìí wọ́n ló pa òun ló ń bá èèyàn gbà pẹ̀lú tẹ̀lé fi bí àwàdà ló ṣe wá ní pé ṣé ọ̀gá mi pé ṣé owó àná mọ́ ló pa ṣé ó lè ṣe ẹ̀kọ́. ọ̀gá ẹ̀ àbí ẹni tẹ́lọ̀ gbàpamọ́ lọ́wọ́ ẹ̀ ó ní pé. ṣe nǹkan nípa kàn lọ́wọ́ ẹ̀ ṣé ó ní owó lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ ó ní pé bùkátà tí wọ́n bá fi ṣẹ́ ni ṣé olùkọ́ ṣé ó ní bùkátà yẹn ṣé ìlú ìṣẹ̀lẹ̀ òun tí wọ́n á sọ pé ìbò ni ilé wọn tó ìlú wa bèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi bèrè ló bá ní pé kò sí mọ̀ lórí máa wọ ìṣẹ̀ tó ìlú wa gbé sí orí ọ̀kadà tó wá ní kó lọ fún mi ẹ̀kọ́ òun. ṣé àti bú. ṣé ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ṣá ṣé ẹ gẹ́ẹ̀tì nǹkan tó ń sọ ṣe gẹ́ẹ̀tì kan tábàbìnrin yìí sọ ọkọ ẹ̀ iṣẹ́ pàyànpàyàn ni ló ń ṣe ó lóun ò mọṣẹ́ tó ń ṣe òun ò mọṣẹ́ tó kò ń ṣe bọ̀ àbúrò ọkọ ẹ̀ náà wọ́n máa ń jọ ń mú pàyànpàyàn yìí náà ni ó ní ìgbà tọ́rọ̀ yẹn fi ṣẹlẹ̀ pé òun àtọkọ òun gan tiẹ̀ ti jà ó dà pé ló wá lé bí àbúrò ọkọ ẹ̀ ló wálé Babadéjọ má distract mi mọ́ mi fẹ́ dá padà sẹ́yìn pé ibi tóun ti lọ ń gba pọ̀nmọ́ tó jọ̀gá ẹ̀ ni bí ẹni tó ń gbé pọ̀nmọ́ fún tó ń tà ẹni ọkọ ẹ̀ wá sílé ó wá bí pé ṣọ́ ẹni yẹn ní owó lọ́wọ́ ibo lẹni yẹn ń gbé òun gbé ẹni yẹn sórí ọ̀kadà ọkọ ẹ̀ tí wọ́n jọ wà lórí ọ̀kadà bóyá wọ́n tírèsì ilé onípọ̀nmọ́ lọ ẹni tó ń ọ̀gá ẹ̀ ẹni tó ń fún wọn ní tó ń tó ń gbọ́jà fúnyàwó so ẹ jẹ́ mìíràn bá dìjẹ́ má distract mi mọ́ ẹ gbọ́ buka àti ilé olóko ló fi hàn wọn àbí. nà ilé nìkan. ilé ok bó ṣe mú wọn lọ sí ilé nìyẹn. kò ṣẹjọ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ilé ẹmu lọ síbẹ̀. ó yí tó bí ọ̀sẹ̀ mẹ́ta. tó wá padà wá ló wá ní kó máa lọ sí ilé àwọn ènìyàn. wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ tẹ̀ fún mi pé kí wọ́n lọ sí ilé wọ́n á sọ pé kó sì mọ̀ pé kí n má wọ̀ ìgbà tó wà fún ẹ̀yin lówó ẹ̀yin ò ṣe bèrè kókó kí náà fún yín. ìgbà tí ó fún ọkọ mi ní owó yẹn mm. mo wá béèrè lọ́wọ́ ọkọ mi pé owó kí ni bọ̀dá ìfà fún mi wá sọ pé bọ̀dá ìfà sọ pé màmá sọ fún mi níta ìgbà tó wà ní bọ̀dá ìfà máa sọ pé ṣé ọkọ mi ti kó mm, owó kan fún mi owó kí ni torí tó ṣe ó máa ó ti tó bá ti dé láti ìlú bẹ́ẹ̀ o máa ń rà nǹkan. tí fún ìbá ti dé láti Anambra. bẹ́ẹ̀ o máa ń ra ọkọ̀ fún mi tó èmi ò dẹ̀ rí owó iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ látìgbà tí. ẹ kí ló porúkọ ẹ lẹ́kọ̀ọ́. Zainab. Zainab kí ni Zainab Shukuma now ìgbà tí wọ́n lọ digunjalè nílé àwọn alágàtà ìbá yẹn tí wọ́n fi ẹni sùúrù tí wọ́n lọ rọ́ọ̀bù tó lọ ka àwọn ọmọdé tó lọ gbowó lọ́wọ́ nílẹ̀ kìíní yẹn ṣé wọ́n ìgbò gbọ́ nínú ìlú pé àwọn digunjalè lọ síbẹ̀ yẹn gbọ́ but ìgbà tó ìgbà tó gbọ́ yẹn o mọ̀ pé àwọn ṣukú máa lọ síbẹ̀ àti fáyìn ọkọ ẹ̀ o mọ̀ èkejì wá kọ́ o mọ̀ pé ilé ọ̀gá ẹni wọn lọ ibẹ̀ náà lọ. ṣé ó yẹ yín ń sìn màmá ìdúró náà ó yẹ yín ẹ mọ̀ pọ́ùn ti lọ fi àdírẹ́sì wọn àbúrò ọkọ ẹ̀ wọ́n ti tàn ó ti mú wọn lọ sílé ọ̀gá ẹ̀ àwọn yẹn ọkọ àtìkọkọ àtàbúrò ọkọ wọ́n lọ rọ́ọ̀bù nílé iye onípọ̀nmọ́ ẹni tó ń gbọ́jà fún ẹ̀kíní ẹ̀kejì ó lóun ò mọ̀ páwọn ọkọ òun ni wọ́n lọ ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́ tán àbúrò ọkọ wá fún ọkọ lówó pé kán fún eléyìí eléyìí ò mọ owó nǹkan tó ń fún òun ìyàwó ò mọ owó nǹkan tó ń fún òun ó kàn gba owó ó ń zẹ̀ ó máa zẹ̀dẹ̀ wọ̀n ni o. ẹ ṣe wá padà mọ tó fi torí ẹ̀kẹta tó fi gbé ọmọ wọn. ẹlẹgbàá tí mo rí nínú kinní yìí inú kí ló ti rí. inú fóònù ìgbà tó pósìtì rẹ. lórí social media ló ti rí. wọ́n ti tọ́dún mélòó lẹ ti ń fẹ́ ọkọ yín. ọkọ mi ó kí a ti sí náà láti fẹ́ amóṣe là ń jà. ọmọ mélòó ni ẹ ti bí fúnra yín. méjì lẹ ti bí fún un. now eh, ìgbà wo ló mọ̀ wípé ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ kájínigbé owó kápá àyàn torí pé ní sùúrù ọkọ ẹ̀ fúnra ẹ̀ sọ wípé ó mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ yẹn. ó bá ń lo fọ́ọ̀dù ìmọ̀ tó wà. ìgbà wo ló mọ̀ pé ó ṣiṣẹ́ kájínigbé. ìgbà tó pòsè rí i. ìgbà tó pòsè. ìgbà tí wọ́n ṣe àwọn olóòrè ìdílé nígbà yẹn. ìgbà tí mo rí tó pòsè ní ìṣẹ̀mù. ìgbà tí wọ́n ìgbà tí wọ́n mọ̀ pé ẹ kéde tó sálọ. mi ò sálọ. mo ló lọ. ẹ mọ̀ pé tó ṣẹlẹ̀ ibi táwọn tó nígbà ẹ̀rẹ́ yẹn owó lé wa ti dín so wọn wá sọ pé ká lọ sí ọ̀dọ̀ yàwó ní station so ọ̀dọ̀ yẹn làwa gbé ní station so gba ìfọwọ́ yẹn wá ṣẹlẹ̀ ni láńlọ́ọ̀dù tó wà lọ́dọ̀ ìyàwó mi wá sọ pé ká kó nìyí so èmi wá lọ ń gbé ní sáìdì ibi tí mò ń gbé kò jìnnà sí bukala jan ìyẹn ibi tèmi láyé sí kò jìnnà so mo gbé mo sún tèmi so gba ti mo wá di pé alájà ń wà má gbọ́ pa nínú nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn wa kọ́lá ìṣàlẹ̀ ló ṣe fún mi pé wọ́n má nà lọ ju ọgbọ̀n ìsinmi kan má gbọ́ pa wọ́n lọ jọ màlájà pé tálẹ́ dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn tó tọ́ ṣe wá póòsì kínní yẹn mo wá rí ọ̀wọ́n ifáàyàn lọ́wọ́ lójú tí wọ́n fẹ́ pa mo tẹ̀ wọ́n ní ìlú pílẹ̀. o lè rí ọkọ yẹn náà lórí social media náà. ìwọ ẹ̀ mo ti kọ́kọ́ rí yẹn tẹ́lẹ̀ ìgbà tí wọ́n kọ́kọ́ rí yẹn. ìgbà tí kúrò lé. mi ò sá kúrò lé a ní láńlòdì yẹn ló lé wa kúrò lé ni mo fi lọ gba ilé sí beside búkà alájà yìí. ọ̀rọ̀ yẹn á tó bí ọjọ́ mélòó síra wọn lẹ fi ní lánàá fi lé kúrò lé tàbí lọ gba lé. ìgbà tó wọ̀nyẹn ṣẹlẹ̀ àwọn tètè ló lápẹ́ lánàá ìgbà kò ṣe fóònù lánàá ló small phone ló ló mm. ti yẹ yín lẹ́rù tó ìgbà tó ń dẹ́ máa píkì ní sísọ́ mi ìdílé tó wà ló ti mọ̀ ṣùgbà tó wá dé nísìnyí èmi gò mọ̀ dẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí mò ń ṣeun lọ́dọ̀ ẹ̀ nǹkan ẹ̀ wá sọ fún mi nípa pé ṣé mi ò gbọ́ tó ṣẹlẹ̀. èmi ìjẹ̀wá kọ̀rọ̀ wa lè yá wọ́n fún ẹ ní owó ìgbà tó lọ gbawó lọ́wọ́ ọ̀gá ẹ lẹ́lẹ̀ kínní ìgbà tó lọ ní sùúrù èyí lọ fún ẹgbà yẹn thirty thousand ọkọ yẹn dẹ̀ sọ fún ẹ pé ifeanyi ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o ifeanyi ti fún yín lówó hmm? tó yẹn rí kó so ló ní kí wọ́n kówó yẹn fún ẹ o wọ́n á béèrè pé wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn mi ò béèrè lọ́wọ́ wọn. o mọ̀ pé. fífà yẹn máa fẹ́ kọ̀ tẹ́lẹ̀ máa ń fẹ́ mi tẹ́lẹ̀ ó ti yẹ yẹn ó máa ẹ ló máa fi máa yí ọ̀rọ̀ padà ìgbà tí fífà kọ́ fún ẹ kọ́kọ́ ẹ fún ẹ lówó o mọ̀ o padà mọ̀ bó bá tẹ mọ̀ ń gbà yẹn o mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ó máa yẹ ìnáwó lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì náà nǹkan tó fún ẹ lówó ọ̀fọ̀ ẹ ló ṣe ẹ̀kọ́ tó fún ẹ lówó nìyẹn náà ń sìn gbogbo tó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ kí ni wọ àṣàbíyamọ tí wọ́n tún lọ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n lọ gbé ọmọbìnrin yẹn tí wọ́n sọ sínú kànga. Hmm. kí ló kọ yín lẹ́ẹ̀kan sẹ́? kí ló kọ dáadé? kí ló kọ dáadé? orúkọ dábì mi tán mọ̀ wọ́n sí ọla nika, ni dáàdì yẹn ń jẹ òkè àgbèjẹ gbogbo mọ́mì yẹn kọ́. mọ́mì mi ti kú dáàdì mi ti kú. dáàdì yẹn ti kú alájí ọlánìkà gbogbo ọ Rashida. Rashida ilé jagbalẹ̀. ilé jagbalẹ̀. ilé Rashida ní ilé jagbalẹ̀ ìyá kí ìyá àbọ̀ níbi dàgbàlẹ̀ ní òkè àbò àbí níjẹ̀ gbogbo ní nísìn báyìí kí nìkan tó fẹ́ látọ̀ ìjọba àtọ̀gbọ̀ ọmọ nàìjíríà báyìí. kíjọba ṣíjú àánú bò yẹn. àwọn ọmọ kékeré tẹ̀ wá ìlànà fún ìmọ̀ tó ṣe ìdúró kan ṣe báyìí wọ́n ti lọ mi ò ṣòwò nǹkan bí akọ́jọ́ ìfúró tí mi ò ṣòwò ẹ̀kọ́ tí bá ní máa tẹ́lẹ̀ lọ́wọ́.

nǹkan tí wọ́n ti gbà lọ́wọ́ alájàyà àti nǹkan tó ti ṣe nínú ìdílé yẹn wọ́n gbowó lẹ́lẹ́kìnní mílíọ̀nsì náírà wọ́n gbowó lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta wọ́n tún gbé ọmọ wọn wọ́n lọ jù sí kànga wọ́n pa ọmọ yẹn so gbọ́ pé ọmọ tó jù sí kànga ọmọ Elizabeth yẹn ọmọ seventeen years so gbọ́ pé ọmọ yẹn kíkú nínú kànga ni. Hmm? wọ́n orí òkú ọmọ yẹn tó kù rí ibi tọkọ ti mú wọn ti gbé jáde mi ò wo mi ọlá ń pé ẹni ìgbà tí wọn débẹ̀ ó ti mú tọ ibi tọkọ mú ifá ìtì ibi kọ̀ọ̀kan rẹ̀ ni mo kàn. orúkọ ẹlẹ́kan sí Zainab Chukwuma arábìnrin Zainab Chukwuma náà lè ìyàwó ìkan lára àwọn ajínigbé owó ajínigbé pa nílùú Ìjẹ̀bú Ògbó tó ṣe pé òun ló ṣe atọ́nà bí àwọn ifeanyi àti àwọn gang tó kù bí wọ́n ṣe mọ ilé alájà kan tí wọ́n lọ rọ́ọ̀bù ní ẹ̀bùgbó lẹ́ẹ̀kínní tí wọ́n rọ́ọ̀bù lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n wá lọ lẹ́lẹ́ẹ̀kẹta tí wọ́n bá lé tí wọ́n wá gbé ọmọ wọn kan ìtàgbẹ́ ní Elizabeth ọmọ seventeen years tí wọ́n gbé tí wọ́n lọ jù sínú kànga tí ọmọ yìí kékékékéké tí tó fi kú sínú kànga tó ń pariwo pé kọjọ òtútù mú un tí wọ́n fi dé kànga yẹn pa tọmọ yẹn fi kú sínú kànga jẹ́ pé ńgbà tí a padà lọ pẹ̀lú àwọn agbófinró ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àwọn ti kidnapping squad jẹ́ pé òkú àti gbogbo orí àti gbogbo ẹ̀yà ara ọmọ ẹ̀ tó ti jẹrà òun lárí yọ kúrò nínú kànga arábìnrin ìyàwó Chukwuma ọlọ́ọ̀ni ẹ̀wọ̀ yìí Zainab kí ló pé pẹ́ ọmọ bàbá ọmọ bàbá ọlánìkà ọmọ alájọ ọlánìkà àbí nílùú ìjẹ̀bú ògbó tọ̀ kẹlẹ́lùwà òun ọgbà yẹn. ẹ̀rí kú lágbára ẹjọ́ ẹ bá mi pè wọlé gbogbo ẹni tó bá fẹ́ pè ó ní agbára <laughs> ó lóun lọ́mọ méjì ẹjọ́ ṣé àwọn tó máa ń fúnyàn ní oúnjẹ àbí àwọn tó máa ń gbọ́jà fúnyàn tó máa wàrà tó máa sanwó létà tó máa ṣé wúmà yẹn ti ṣoore ṣe ẹni tó ń gbé pọ̀nmọ́ fún wọn ṣé wúmà yẹn ti ṣèkà ṣẹ́rí bó ṣe mú kú wọlé lọ fún arábìnrin yẹn ó mú kú lọ sínú fámìlì wọn oore ló ṣe o á wá gba ọjà wọn á tà àbúrò ọkọ àtọkọ ti plan ó dẹ̀ mú àbúrò ọkọ lọ sílé ibẹ̀ ó lọ fi bẹ̀ wọ́n ó béèrè kí ni plan wọn ṣé wọ́n jìjọ ní business ni kí ni mission wọn tó fẹ́ mọ ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ àbúrò ọkọ kò ṣe pé ó ń ra pọ̀nmọ́ lọ́wọ́ ẹ̀ kò ṣe pé ó ń tajà lọ́wọ́ ẹ̀ nǹkan kan ò pa wọ́n pọ̀ ó fẹ́ kó lọ ṣé ó lówó lọ́wọ́ ṣáàbù ẹ̀ ọ̀gá ẹ̀ yẹn ṣó wà òkè ṣó lówó lọ́wọ́ ṣáà lè mọlé ẹ̀ ó béèrè. ọkọ àtàbúrò wọn lọ lẹ́lẹ́ẹ̀kínní wọ́n kó nǹkan tán lè kó wọ́n padà lọ lẹ́lẹ́ẹ̀kejì wọ́n lọ jà wọ́n lólè ìwọ sì gbowó á dé á fún ẹ lówó á gbà ẹlẹ́ẹ̀kẹta wọn ò bá wọn lé wọn kúkú gbé ọmọ wọn kan ṣoṣo wọ́n dẹ̀ lọ jù sí kànga lóòyẹ̀ ọmọ yẹn dẹ̀ kíkú síbẹ̀ níbi tó o ti ń jẹ lọ́dọ̀ ẹni tó ń fún ẹ ní oúnjẹ ọ̀dọ̀ ẹni tó ti máa wá gba ọjà tí wọ́n náà lọ tà tí wàá rí nǹkan kan nínú ẹ̀ tó máa fi bọ́ àwọn méjì tọ́wọ́ ẹ̀ ó dẹ̀ mú ikú wọlé wá fún wọn ẹ jọ ṣóṣo rè ṣe ni ẹ jọ bá ń pè wọlé ẹ já gbà pé bíi méjì ẹni tó bá fẹ́ bá mi pè wọlé ẹ rí pélé ìtúgbẹ̀nù tán ẹ rí kótó kàǹkà ó lágbára o èmi ò wá mọ ibi táyé ń lọ báyìí o àbá àbúrò olójú kọ̀ọ̀kan bí ojú olórí burúkú tó wà ní kíní táwọn yìí tó kó àwọn ọmọ àbúrò ẹ méjèèjì ìwọ bí mẹ́ta àwọn ọmọ àbúrò ẹ méjèèjì tán bí lójú ẹ o ó dẹ̀ kó wọn lọ nú igbó ó dẹ̀ lọ fàdà ṣá wọn wẹ́lẹ́ wẹ́lẹ́ kí làbúrò ẹ ṣe fún ẹ oní kò ṣe ẹ ẹ ẹja ẹta kò lẹ́ṣẹ̀ oní èṣù ni èṣù yẹn ò tí òun kó wọnú ilé kó lọ mú ọmọ títí ẹ kó kó wọn lọ lúgbó kó ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ kò tí ọmọ àbúrò ló kó o ṣá wọn o wá gé okó wọn o lọ rin okó wọn mọ́lẹ̀. ẹ̀ka lẹ́ màá mi. ẹ̀ka o. ẹ̀ka lẹ́ màá

ẹ ní kú síbi táṣọ yín wà. Ah. eléyìí lágbára kéèyàn dẹ̀ kò dájú kéèyàn kò dájú pé ọ̀dájú lòun fẹ́ jẹ́ kókò ọ̀dájú ah. èmi ò mọ nǹkan tó ń fà ó mi mọ ṣówó yìí náà ni ló ń fà ni ṣé ọrọ̀ ayé yìí ló ń fà ni ẹ káàbọ̀ màmí ẹ kálẹ́. ẹ kálẹ́ máa pé ètò ìpá àtàrà. yes ma. Hmm. yes. ṣé wo mi ò tèmi ò tètè join ìbọn tìgbà tí mo join ìbọn sọ ti yé mi. ṣé rí hmm. torí ẹni ni bẹ́ẹ̀ de ọmọ yín ọkùnrin. <laughs> mímọ ẹyà happy birthday to you. yes ma ẹ wo ikọ̀ tèmi rí bẹ́ẹ̀ ni pé ṣé rí pọ́ìntì kan ló tiẹ̀ máa ń bí mi nínú ẹ̀yin tẹ ẹ ṣe rí tọkùnrin bá tẹ ṣiṣẹ́ mo lè bá wò pé wẹ kò fi bẹ́ẹ̀ mọ pains tí hmm. obìnrin go through nínú oyún ni ká sọ ni hmm. àbíjọ tó fẹ́ push àbí kìkì stress àwọn ìṣòro tí ò ṣe necessary ṣé ìgbà tí ó pẹ́ tọmọ bá strong tó máa kọ́kọ́ máa gbé mi sókè tó mọ orú ẹ̀ tó bá tún join ìwọ̀n yóò máa ń dùn mí. Hmm. ó máa sọ pé wá pẹ́pẹ́ sí ẹgbẹ́ kan ṣàánú àánú òfògo ni àánú wo ló ń gbé sókè ẹnu wo ló fi gbẹ́nu sókè kan ṣàánú àwọn gbèrè tẹ́ pọ́ ti pa wọ́n dànù. Ọlọ́run. irú àwọn ẹgbẹ́ kan òye kan òye kan máa pa wọ́n ní kòtò. Hmm. wọ́n á tún máa ní kán ṣàánú àwọn kan forí jà wọn kán dáríjì àwọn. adáríjì hmm. orí burúkú wo àánú tó yẹ pé àwọn tó bá kó sí eh, tó bá kó sí eh, àwọn tí pańpẹ́ wọn bá mú wọn máa kérora fún àánú ojú wọn máa dá wọn ní dá wọn lóhùn. bẹ́ẹ̀ ni. ọwọ́ bá wọn tán kìkì yàtọ̀ àwọn yẹn kan jẹ ní sàkání wọn sọmọ tó ọmọ tó kú tó jẹrà sínú kànga la fẹ́ sọ ni ẹ mọrú ẹ mọrú ìrora tọmọ yẹn kó fún tó tó tẹ lẹ́ẹ̀mí gbà. àbáwọn ọmọ ọdún mẹ́jọ ọmọ àbúrò lélẹ́yìí kó o èyí tí mo kọ́kọ́ play èyí tó wà lójú amóhùnmáwòrán yìí ọmọ àbúrò ẹ̀ ọmọ tìyá ọmọ tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ọmọ ìyá kan náà bàbá kan náà eh. àwọn òbí ọmọ òsínlé ó dẹ̀ lọ lé wọn ó dẹ̀ lọ kó àwọn ọmọ àbúrò ẹ̀ normally àwọn ọmọ ìlẹ̀ sọ pé àwọn òṣèlè náà ìgbọ́n bàbá àwọn ni ọlọ́run tó máa fi tọ̀ wọ́n ó dẹ̀ kó wọn lọ núgbó ó dẹ̀ lọ fi àdá ṣá wọn. ẹ mọ̀ kódà kó má fi kọ̀ọ̀kan tán wọ́n ti mọ̀ pé ẹbí wọn lélẹ̀ ọ̀nkùn hmm. wọn lélẹ̀ ṣe mọ̀ wọ́n máa tẹ̀lé ó yàtọ̀ sí aláàta ẹ̀ ọ̀nà òun gángan lọ ní bí èèyàn kà. ó dẹ̀ lọ ṣáwọn àwọn ọmọ kéékèèké wọ́n ní ṣáwọn ọmọ yẹn ò jẹ̀rora ni ó ní wọ́n ń jẹ̀rora wọ́n ń ké wọ́n ń pariwo ṣùgbọ́n ojú ẹ̀ dá ó dẹ̀ ṣáwọn pa ó dẹ̀ gé okó àwọn méjèèjì àwọn ọmọ àbúrò ẹ̀. kí ló fẹ́ fi ṣe ilé òfìṣò owó. ìbò tó láàánú gbà táwọn yẹn ké ni àti kì í ṣe ẹ̀kọ́ ló máa pa àwọn méjèèjì bóyá ìkan máa ò ní kan nígbà tí kan ń jẹ̀rora ah ọlọ́run hmm. ọlọ́run àṣà ni wọ́n máa jẹ́ ká bọ́ sọ́wọ́ ọlọ́run máa dàbò rẹ̀ bò wá kó má jẹ́ ká kó sọ́wọ́ tọmọtọkọ kó lọ́n ṣàánú mm. wa kó ṣàánú ayé wa ah, àwọn pípé wọn láàánú kó lọ́n ṣàánú wa o wọn ò ní àánú àwọn olórí burúkú tó hàn náà ẹsẹ̀ wa ń bẹ̀bẹ̀ fún àánú àánú tá a pa wọn dànù àánú tó máa pa wọn dànù hmm. àánú tá kọ́kọ́ wọn lọ sọ́run ṣé ọ̀rọ̀ gbẹnu wọn gan ṣá. ẹ jọ kí ló gbọgbọ ló ń fa gbogbo kínní iná mi ò understand ṣé owó táwọn èèyàn ń ná lọ́ọ̀láì fìyàfùyàfù ló ń fa ni because me I don't understand o ẹ rí nǹkan tẹ́mi kọ́kọ́ ọdún ṣe rí òpin ayé ti dé ná ṣe understand hmm. òpin ayé ti dé ná oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ òpin ayé ti dé ẹ̀yin náà gbọ́ owó tá a ṣe ń gbọ́n sí i tí ò ṣẹlẹ̀ rí tábà lọ bí àwọn ìyá seventy eighty sixty wọ́n sọ pé àwọn òríro eléyìí rí o tó ṣe wá ń ṣẹlẹ̀ òpin ayé ti dé ọmọ fifteen years ó fẹ́ ó fẹ́ lo mọ́tò ó fẹ́ kọ́lé ńlá. hundred million per month. per month ẹyin ah. náà wúrú yẹn náà mo tẹ̀ tẹ̀ mọ́ ní à ah, mo ok mo lá àwọn àwọn rán kìtìkìtìkìtì rán kàtàkàtà lélẹ̀ ó tẹ̀ tí ṣọ́ ọ ti fojú wọn ẹ jọ irúṣẹ́ wo ló fẹ́ ṣe bẹ́yìn two hundred million per month irúṣẹ́ wo nìyẹn fẹ́ máa ṣe fọ́nà ṣe two hundred million per month kì í ṣe yíẹ̀ lọ́n lọ́n lọ́n two hundred lọ́n lọ́n lọ́n ó máa lọ fà. ṣé years ago ti pọ̀ ju two hundred million per year gan-an ṣé kò ti pọ̀ jù. àní kò tẹ ṣe yíẹ̀ per month. mo rí per month mo rí fídíò yẹn mo dẹ̀ wo náà lẹ́wọ̀n adẹ̀ ń wo mi ìmọ̀ kókó gan pàápàá mo kàn ń wò mo tún wò tún wò mo tún wò kí nìkan tó wá special bí iṣẹ́ orí èèyàn wà ẹ ti máa mọ̀ pé gbọ́ àwọn èèyàn wọn ní skeleton ní kọ́ńbọ̀d ẹ kí ó gbà tí irú yẹn tó gbé turutọ̀ yẹn jáde kí ló yẹ kí àwọn EFCC ṣe. Ọlọ́run. àbí kí ló yẹ kí wọ́n ṣe ẹ rí i pé àwọn fúnra wọn gan irú àwọn èèyàn ní ẹlòmíràn rẹ ní ṣe Ọlọ́run o á ti lọ ṣe inú ẹyin náà ìwúrú yẹn ló bá ní yé Ọlọ́run tó ń ṣiṣẹ́ láàgùn anú nǹkan tó ń ṣiṣẹ́ tó ń láàgùn ìlú òkè á ní hey Ọlọ́run ọmọ àìmọdí ọlá lọlá asáré kú dànù a máa fọ láàrú yẹn tọmọ fún mọkàn tó wà ní kọmbọdù ẹ yes ẹ nọ ẹ wo lady kan tọpa ní Abẹ́òkúta lady Sofia tọ́nà lọ sílé eh, eh, eh, boyfriend ẹ tó lọ sọ́dọ̀ boyfriend ẹ lábẹ́òkúta èmi ò wá mọ̀ ọ́ Abẹ́òkúta ló ìlú headquarter wọn ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo náà ti rí wọ́n ní online wọ́n ti rí wọ́n ẹ̀ wọ́n yẹn wọ́n ní babaláwo fúnra wọn fẹ́ ṣaṣẹ́ o. bẹ́ẹ̀ni. wọ́n ní wọ́n rí lọ online fúnra lára wọn fẹ́ ṣaṣẹ́ ẹ wúrú yẹn. Hmm. ẹ jọ ibo náà ti kọ yẹn irú yẹn bá ibo náà ti kọ online. ẹlòmíì pé wọn ò dẹ̀ mọ̀ pé fake life ló pọ̀ jù. bẹ́ẹ̀ni ń gbé lórí social media ẹlòmíì mu gàrí but in fact ṣé ẹni táwọn èèyàn bá ní àròjinlẹ̀ ni gbogbo àwọn oníwọ̀n níjẹ́ kó jọ wọ́n lójú àìní àròjinlẹ̀ àìgbà fún ọlọ́run ló jẹ́ kí irú gbogbo kan báyìí kó pọ̀ sáyé. ẹwà àwọn tí wọ́n sọ pé àwọn ẹwà àwọn tó ń ṣiṣẹ́ yìí wọn látòkè délẹ̀ wọ́n dàbí àwọn tó fi ń nulẹ̀ bí àwọn tó fi ń gẹ̀bọ tọ́tọ́ sórí ìta because kò tí àwọn ọlá lára wọn coca cola ni kò lè la wọn irú wọn tó máa ń pọ́n kú ni gbogbo iṣẹ́ tí wọ́n ní wọ́n ń ṣe kí wá ní excess kí ni kókó ẹ̀kọ́ tí wọ́n ń ṣe kí ni ok nǹkan tó ń ṣe láti jọ ok kí ló fi dà fún ọ kò sí ó waste life àwọn ọ̀rọ̀ pa àwọn ẹni ẹlẹ́ni dànù nípa sàrà because kò gbé wọn kúrò nínú òṣì tó bá jẹ́ èèyàn tó lówó ni tó bá jẹ́ èèyàn tó lówó ni ṣé ọmọ máa gba àwọn ipò o lè má gbà tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ tán lówó ìgbà tó tẹ̀ ti ṣiṣẹ́ àkọ́kọ́ yẹn ni wọ́n ti máa wọ́n á ti ẹ̀ ti máa ráwọ̀ ẹ̀wọ́ bó ṣe rí ó dàbí èèyàn tó jẹun tó tọ́ fọwọ́ nù lára kò sáwọ ọlá lára wọn ó lè sí ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀tọ́ ti padà wọn máa ké wọn á gbẹ̀sọ̀ lára wọn bó bá mọ omi gan máa gbòdì wọn jọ gidi gan á pa wọn lórí irú wọn ẹ lè fojú sí wọn lára wọn máa dàbí àwọn dáadáa àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ àgbàro lóko ẹlòmíì kan tó ṣiṣẹ́ àgbàro gan ó dán jù wọn lọ torí ẹ̀yin náà ìwòrú kan bẹ́ẹ̀ yẹn èèyàn tó rí dáadáa bẹ́ẹ̀ yẹn ṣéèyàn lè rí níta ó rorú kó wọn rorú ẹ̀pọ̀n pé lè ṣèlú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. ẹ wo ṣe rí wọn ò ní lè rókù sọnà. ẹ wo iye obìnrin náà. báwo ìjà ilé ìlú ò ní kankan. ẹ wò bẹ irọ́ dẹ̀ ni àìní ayọ̀ ọkàn àìgbàforí àìgbéjẹ́forí òun ló ń pa wá lọ àtàwọn olórí burúkú àwọn àwọn ìjọba náà àwọn náà eléyìí tó ń dánilẹ̀ because eléyìí tó yẹ kó wọ́n rán wọn ò ní rán ibi tó yẹ kó mójútó wọn ò ní mójútó amùkáwọn náà ní tiwa náà lọ́wọ́ náà kò tàwọn tó tún jó lórí wa náà ibi tó yẹ kó mójútó wọn ò ní mójútó ẹ̀yin ní irú kíní yẹn kò gbọdọ̀ bọ́ta ó yẹ kó gbé ẹni yẹn ọ̀la oh, ó yẹ kó ń gbé kó tọ́ síláìtì ẹ̀ dáadáa. ó ṣe máa lanu sọ ní public pé òun san three eh, hundred million per month. per month ó yẹ kó tọ́ síláìtì ẹ̀ abẹ́mọ̀ ó yẹ kó tọ́ síláìtì ẹ̀ dáadáa. nínú bí ayé ṣe le yìí táyé ṣe le yìí. two hundred million per month. mo wò báyìí mo ní hẹ́ẹ́ kí lélẹ́yìí mo ọdẹ ọdẹ ọdẹ review ilé náà fún mi rí kókó mi rí tó special bẹ mo wò mí mo kọkọ mi mo kókó kan tó special bẹ mi mọ kì í ṣe pé bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ bí ìtàn nǹkan tó ṣe sàbẹ̀. kí ni nǹkan mẹ́ gangan kí ni nǹkan mẹ́. kí ni nǹkan tó lè máa tà bí òṣèré èèyàn. o sì rírun máa fi san two hundred billion naira per month. tó bá yẹ kó ní orí tó tó bá yẹ kó lórí tó ń pọ̀ fún nínú kọ́ńbọ̀dù kí iṣẹ́ wo ló ṣe fìdírú ẹ̀. ṣé àkóyẹ káwọn ìjọba kan gbégbèsè bẹ́ẹ̀ wọn ò ní rí gbégbèsè bọ́ọ̀bù bọ́ọ̀bù tó lọ gbé lójú àgbo tó lọ náwó ìyẹn ni wọ́n rí mú bó ti yẹ pé ìyẹn náà ní tọwọ́ ìyẹn náà rí mú eléyìí tó yẹ pé wọn ó fojú ẹ̀kọ́ ti fojú bí mu wọn kì í ṣe pé wà ń lo òyìnbó nàìjíríà wa náà ló dé wà wọn ò dé mú wọn tọ́ṣíláìtì díẹ̀ àwọn yẹn náà ẹ̀kọ́ ó kárí níbẹ̀ yẹn àwọn náà wọ́n tún máa tápù nínú blẹ́sì orí burúkú blẹ́sì hmm. òfò hmm. wọ́n máa hmm. tápù nínú blẹ́sì ọ̀gá ẹ̀lẹ́wẹ́ ní àtàkùn àrùn lọ́rùn ní jẹ́ kí tápù blẹ́sì orí burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ọ̀rọ̀ ikọ́ mo ra ṣe ń sìn